Sorrow, sorrow, sorrow, sorrow means hang up. Sorrow means hang up. Kini ni ẹ sọ̀rọ̀ sórí igi? Kí ni ẹ sọ̀rọ̀ sórí igi?